Dialogue for fluency. Mo rí ohun tó rà. Ṣé wọ́n dára? Mo rò pé wọ́n dára púpọ̀. Ǹjẹ́ o mọ̀? Mọ kí ni? Pé mo gbàgbé láti raṣu. Kí ló jẹ ní ìsinsìnyí? n kò ní nǹkan kan nílé. Dialogue again for fluency. Mo rí ohun tó rà. Ṣé wọ́n dára? Mo rò pé wọ́n dára púpọ̀. Ǹjẹ́ o mọ̀? Mákínni. pé mo gbàgbé láti raṣu. kí ló jẹ ní ìsinsìnyí? n kò ní nǹkan kan nílé.